شاكرين لنعمه المزيد وتوعد من كفر بها بالعذاب الشديد أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعظم الخلق شكرا أعظم الخلق شكرا لله وطاعة له صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان وسلم تسليما كثيرا أما بعد أيها الناس اتقوا الله بين أيديكم نعم كثيرة أنتم محاسبون عليها ومسؤولون عن شكرها فأحسنوا التصرف بها تكن عونا لكم على طاعة الله ولا تسيئوا في استعمالها تكن استدراجا لكم من حيث لا تعلمون فقد كان النبي صلى الله عليه وسلم لا يخشى على أمته الفقر وإنما يخشى عليها من الغنى أن تغطت عليها الدنيا كما بسطت على من كان قبلها من الأمم فيحصل التنافس فيحصل التنافس والهلاك ونخشى أن نكون اليوم قد وقعنا فيما تخوفه رسول الله صلى الله عليه وسلم علينا فقد بسطت علينا نعم كثيرة وأساء الكثير منا استعمالها وتفاخروا في الإسراف فيها وإنفاقها في غير وجوبها لقد حث النبي صلى الله عليه وسلم على احترام الطعام وتوقير النعمة وعدم إهدارها فكان صلى الله عليه وسلم لا يعيب طعاما قط بل إن اشتهاه أكل وإلا ترك وعن أنس رضي الله تعالى عنه قال مر النبي صلى الله عليه وسلم بثمرة في الطريق فقال لولا أني أخاف أن تكون من الصدقة لأكلتها متفق عليه فقد بين صلى الله عليه وسلم أنه لولا المانع لأكل هذه الثمرة ولم يتركها تذهب وتفسد وهذا مما يدل على اهتمامه صلى الله عليه وسلم بشأن النعمة وحفظها من الإهدار وعن أم المؤمنين ميمونة رضي الله تعالى عنها وجدت وجدت ثمرة فأكلتها وقالت إن الله لا يحب الفساد فقد روى ابن ماجة رضي, رضي رحمه الله تعالى عن عائشة رضي الله تعالى عنها قالت دخل علي النبي صلى الله عليه وسلم البيت فرأى كسرة ملقاة فأخذها فمسحها ثم أكلها وقال يا عائشة أحصني جوار نعم الله فإنها ما نفرت عن قوم فعادت إليهم وقال النبي صلى الله عليه وسلم إذا سقطت لقمة أحدكم فليأخذها فليمس ما كان بها من أذى ثم ليأكلها ولا يداها للشيطان رواه مسلم رحمه الله وأمر النبي صلى الله عليه وسلم بلعق العصاره والصحفة وقال إنكم لا تدرون في أي طعامكم في أي طعامكم البرقة رواه الإمام مسلم رحمه الله كل هذا إخوة الإيمان من حفظ النعمة وتوقيرها وتوفيرها من الضياع وابتعادا عن التكبر وإذا قرنت بين هذا النبي صلى الله عليه وسلم في ذلك وبين ما عليه غالب الناس اليوم من امتهان للنعمة وإسراف في عمل الأطعمة وإهدارها تبين لك الفرق العظيم وخفت على الناس من العقوبة العاجلة فترى كثيرا من الناس من حفلات في حفلات الزواج وغيرها يضعون يدعون الولائم الكبيرة من الأطعمة واللحوم ثم لا يؤكل منها إلا القليل وأكثرها يغدر ويلقى في المزابل وينتج ينتج عن ذلك أو عظيمتان الأولى مفسدة الإصراف وإرسال المال وقد قال جل وعلا وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين وقال تعالى ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا والمصرة الثانية أن في هذا الولائم في هذه الولائم إهانة النعمة وإلقاء أمال القادرات وإذا كان النبي صلى الله عليه وسلم أوشد إلى رفع كسرة كسرة الخبز وأخذ التمرة من الطريق وأمر بأخذ اللقمة إذا سقطت وإزالة ما عليها من الأذى ثم أكلها وأمر بلاك ولا في صحفة لئلا يضيع شيء من نعم الله أو يمتهن فكيف بالذي يهدر الأكوام من الطعام واللحوم وقد يزكي مع الزبالة إنها لجريمة عظيمة ومنكر ظاهر تخشى عواقبه الوخيمة ثم هذه الذبائح الكثيرة التي تزرع في هذه الولائم لا من أجل الأكل لأن ذابحها يعلم أنها لن تؤكل وإنما يتبعها للرياء والسمعة والتفاخر وهي جريمة أخرى تذهب فيها الحيوانات هادرة والحيوان المباح لا يجوز ذبحه إلا للحاجة لأكله لما روي أو روى ابن عمر رضي الله تعالى عنهما مرفوعا ما من إنسان يقتل عصفورا فما فوقها بغير حقها إلا سأله الله عنها قال يا رسول الله وما حقها قال يذبحها ويأكلها ولا يقطع رأسها رأسها ويطروها رواه الشافعي رحمه الله وأبو داود والحاكم رحمه الله أجمعين وفي حديث آخر من قتل عصفورا عبثا عج إلى الله يوم القيامة يقول يا رب إن فلان قتلني إن فلانا قتلني قتلني عبثا ولم يقتلني منفعة رواه الشافعي وأحمد والنسائي رحمهم الله فليتق الله هؤلاء الذين يأتون بالقطعان من الأبنان ويذبحونها في الولائم ثم يلقون لحومها تذهب حدرا وربما ترمى في الزبالة مع القاذورات والأنجاز ألم تكونوا في الأمس أيها الناس في الأمس القريب فقراء عالة لا تجدون في بيوتكم إلا القوت الضروري أو لا تجدون شيئا أصلا أأمنتم أيها الناس زوال النعم ألم تعلموا ما حل ببعض البلدان المجاورة لكم من الحروب والمجاعات سبحان الله ألا ترونهم يأتون إلى بلادكم طلبا للقمة للقمة العيش وما ذكرناه من الإسراف في الطعام إلى جانب أنواع أخرى من الإسراف في الملابس والمراكب والمساكن فقد أدرك كثير من الناس في في السرف بحيث لا يلبس إلا جديدا ولا يركب إلا سيارة فخمة ولا يسكن إلا قصرا مشيرا فيه كل وسائل الراحة لقد كان صلاح الصالح رضوان الله تعالى عليهم يتخوفون من بسط النعم والتلذذ بها أن تكون حسناتهم عجلت لهم فقالوا من أذهب طيباته طيباته في حياته الدنيا واستمتع بها نقصت درجاته في الآخرة ويخشون عليه أن يكون من الذين قال الله تعالى فيهم أذهبتم طيباتكم في حياتكم الدنيا واستمتعتم بها لأن من تعود من تعود الشهوات لأن من تعود الشهوات المباحة مالك نفسه إلى الدنيا وكلما أجاب نفسه إلى واحدة من الملاذ دعته إلى غيرها فيصب عليه ردها, ردها وربما تدعوه إلى الشهوات المحرمة والعياذ بالله فاتقوا الله عباد الله واسمعوا قول الله تعالى واسمعوا قول الله تعالى يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآي وذكر الحكيم àfi ọpẹ́ fún Ọlọ́run ọba wa ọba ẹlẹ́dàá wa ọba àtó olùrè olùtọ́jú gbogbo ayé gbogbo ẹ̀dá ọmọ ènìyàn àlùjànnú àti gbogbo tí mí àti tí ò mí òun ní àṣọ tó dá wa lónìkan tó sì ń rè wá lónìkan òun ni ó ṣe àdéhùn fún gbogbo ẹni tí bá ń dúpẹ́ oore kóun máa ṣàlékún ẹ̀ ó sì ṣèlérí ìyà fún gbogbo ẹni tó bá ṣàìmọ̀ oore sí péyà rẹ̀ ó le ọlọ́run ọba ò abẹ́ ọ síwálẹ̀ tí ó máa dúpẹ́ oore kódà wà náà àdìsá nàbì sallallahu alaihi wasallam dúpẹ́ ní títí ìbá máa dúpẹ́ láàrin ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ kò ní rántí ó yọ ọlọ́run ọba gangan mo jẹ́rìí pé anábẹ́ Muhammad sallallahu ta'ala alaihi wasallam ẹrú ọlọ́run ọba náà ni òjíṣẹ́ rẹ̀ sì ni olùtẹ̀lé tọ́lọ́run ni. òun lọ gá ẹtí máa dúpẹ́ oore fọlọ́wọ́n wa ju gbogbo wa lọ ọlọ́run kọ́ bá sàlékún kí àdìgbẹ́ fún anabi sallallahu ta'ala alaihi wa sallam bẹ́ẹ̀ náà làbẹ̀ lọ́wọ́ fún àwọn aráalé anabi muhammad sallallahu alaihi wa sallam àtàwọn àfọ̀háàbò rẹ̀ àtàwọn tí wọ́n bá tẹ̀lé wọ́n ti tó tẹ̀lé àwọn àfọ̀háàbò rẹ̀ lórí ìbámu tí n jíṣẹ́ kalẹ̀ nínú ẹ̀sìn ọlọ́run ọlọ́run kó a tarawa jí lónìí nìyẹn ká máa ṣàpọ́nlé ìkẹ́ ọlọ́run ọba tó ṣe fún wa ká máa mọ orí ọlọ́run eléyìí náà ara àbẹ̀rù ọlọ́run ló wà ìkẹ́ ọlọ́run sì pọ̀ lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa tó jẹ́ tiwa nìkan sẹ́nìkejì wa gbọ́dọ̀ débẹ̀ àfi tá a bá fún bẹ́ẹ̀ tá a bá ní àkà yẹn kò ló ń kà ìkẹ́ ọlọ́run bá pọ̀ láwùjọ wa tó jẹ́ ti gbogbo wa tí ó sì dídì fúnfún fún níbẹ̀ kẹ́nìkan tó rí lò nínú ẹ̀ lọ́sàn-án nínú ẹ̀ lóru àmọ́ bò mọ́ra wa lọ́wọ́ ó sì láǹfààní bí ń ṣe fún wa nínú ìgbésí ayé wa àtàlàfíà ara wa nínú ẹ̀ lòrùn nínú ẹ̀ lòtùpá nínú ẹ̀ lòjò àmọ́ jìjàdú ẹ̀ka tó rí i ẹnìkan ò sì pariwo lẹ́nìkan lórí pé má débi tèmi ìyẹn lọ́wọ́n bá ti sọ fún wa pé tẹ́ a bá ní ẹ máa sùn kàkẹ́ ọlọ́wọ́n bá ẹ̀ lè ká tán kèfèrí ni ẹ máa fọlọ́hún sí òun lóore débi tí ó tẹ̀ wá dúpẹ́ fọlọ́hún bẹ́ẹ̀ ọba ti bẹ́ẹ̀ ọba ti wà ní sínú lòdì sí ayé wípé tòun ló burú jù àfàìmọ̀ kọ́ má jẹ́ kèfèrí torí pé ta nínú wa tí ò ní rí tẹni tó sàn jùjẹ tí tòun sàn jùlọ tí ò bá jẹ́ sí pé ìgbà tó wà wájú wa la bá ń wò táàdì wa ní mo rí ọlọ́run torí náà àwọn kata mẹ́nubà níwọ̀nba péréte nínú ìkẹ́ ọlọ́run yìí pẹ̀lú gbogbo ìtókù tá a lè mẹ́nubà gbogbo wa lọ́lọ́run bá ó fi léèrè pa rẹ̀ o èyí tó jáde á ní wa ká sọ ìwọ ọlọ́run ba lórí ẹ̀ èyí tó jẹ́ ànípapọ̀ táwọn kan ti lò tán àwọn ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ẹgbẹ̀rún mílíọ̀nù mílíọ̀nù mílíọ̀nù bílíọ̀nù tí wọ́n ti lọ ayé lọ wọn gbé àǹfààní yìí lọ àwa náà tó ń lò lónìí àwọn kan tó ń lò lẹ́yìn tiwa táyé bá ti ṣẹ́kù. báwo ni a ti ṣe tá a fi dúpẹ́ rẹ̀ tí ó fi jẹ́ pé a fi sin lọ́hùn báwo la ṣe páyọ̀ ọlọ́hùn tí òfin ní jẹ́ ẹ̀dẹ fún wa torí pé èèyàn sin ọlọ́run kò sin lọ́run yóò lo àwọn àǹfààní ayé tọ́lọ́run bá dá fún wa yìí gẹ́gẹ́ báwa náà ti rí láyé lónìí bá a ti wà láyé yìí òjò rọ̀ kó dá kó dá ẹni ẹni tó kọtọ́ lọ́run yàtọ̀tọ̀ kó mọ́jà àǹfààní rẹ̀ bẹ́ẹ̀ náà lò òrùn ò sì mú kó dá yàtọ̀tọ̀ ìta bá ń lo òrùn fún gbogbo àná làjọ ń lò níta bá ń lo òjò fún gbogbo adájọ́ ń lò níta ń lo ọ̀sán àtòru fún atẹ́gùn oníkálukú bọ́tà ìdádẹ́gùn ó ti gbà tí ó ti fẹ́ sí la ọlọ́run téèyàn ti sìn ló sì ní ọlọ́run táwọn èèyàn yín ń sọ̀rọ̀ ẹ̀kún ló sì ní atẹ́gùn. nígbà tátẹ́gùn sẹ́nìkan bá dákú àríyá tó bẹ̀ láì kọ́lọ́ sẹ́lẹ̀ fún àlàáfíà ara fún wa bó ṣe ta gbangba bẹ́ẹ̀ ni ẹ̀ tún máa fátẹ́gùn sí la atẹ́gùn ti ń fẹ́ ní gbangba tẹ́lẹ̀ tọ́lọ́run èyí tá à ń fa sọ àdágbẹ̀dẹ̀ pé ìlà tọ́lọ̀ pé kẹ́mi rẹ̀ lè má bàa lọ ó túmọ̀ sí pé a mọ̀ pé atẹ́gùn pàtàkì bẹ́ẹ̀ náà lomi omi wọn omi wọn omi wọn ìjọba òsomi sáà lomi jàmọ́ sẹ́nìkan ti jí nu abáyé ní ti fẹ̀ tó tí ò tí ì lò ká ló lomi yẹn nígbà táwa lówó ta rò pé kí a lówó a fi gbẹ fúnra wa ibi tá a wá wà lọ́ta lónìí làwọn máa fi sàmà wá ju ọ̀nà fi lọ àrùn wà máa bẹ̀yìn náà mọ̀ wà máa dáhàtà sárọ̀ wà máa dáhàtà sárọ̀ ọlọ́ọ̀ni gbogbo ti ń bẹ ní sánmà àti ilẹ̀ àtàrí méjèèjì àti inú ilẹ̀ pátápátá òun ló ní gbogbo ẹ̀ àti ìrẹ́ aláwọ̀ dúdú àbáláwọ̀ funfun àbáláwọ̀ pupa àbáláwọ̀ green tó kílẹ̀mù ẹ̀ báwọn làwọn ni nítorí ọlọ́run bá ti sọ ayà ìkàlẹ̀ kálukú bá ń bẹ náà ni èló la lè ní la lè fi ka omi tọ́lọ̀ bọ̀ bá fẹ́ ká ka omi tọ́lọ̀ ń sọ pé tí n bá fẹ́ dààmú yín tí n bá búlọ́ọ̀kù sánmọ̀ nǹkan mo kẹ́ yín mo jẹ́ kó mi ó wá láti sánmọ̀ ó tún sẹ́kù fún yín nù lẹ̀ ọlọ́run àlọ́ sọ bẹ́ẹ̀ náà alukùránì kẹrin ó ti máa wá bínú sí yín tí n bá búlọ́ọ̀kù sánmọ̀ nǹkan ta ló débi tómi ti wá ta ló débi tọ́lọ̀ ti ń ṣe tí ti ti mú lẹ́yìn ìgbà tí mo búlọ́ọ̀kù sánmà tí n bá búlọ́ọ̀kù lẹ̀ tí nǹkan ọ̀gbìn ò jáde máa ń kọ́ gbogbo fáàrí wa ibi ń jáde nù làbí ibi sánmà tí ń bẹ tí ń bọ́ọ̀lẹ̀ láti sánmà kò kọjá rẹ kò kọjá bẹ́ẹ̀ gbogbo fáàrí wa tẹ́ kò kọjá tí ń bọ́ọ̀lẹ̀ níkẹ́ láti sánmà àti tí ń jáde nù lẹ̀ kò tó ń fáàrí náà láyé kò sẹ́dẹ̀ ọlọ́run bá náà láyé tó sẹ́kù tọ́lọ́ ọlọ́mọ fìdí náà wà lápapọ̀ mọ́ fìdí náà wà lọ́dọọdọ kọ̀ọ̀kan. anabi sallallahu alaihi wasallam ojúṣe ọlọ́run ọba ẹrúsìn ọlọ́run ó lè rùn òun èmi ò páyà pẹ́ẹ́ tòsí ìbẹ̀rù pẹ́ẹ́ tòsí yẹn ní pẹ́ẹ́ ní tòsí ẹ̀yà àlùmọ̀ mi àti tòsí. oníṣùgbọ́n kọ́lọ́run ó tẹ ayé fún yín kóore ọlọ́run pọ̀ kẹ ẹ mọ́fì mọ́ lọ́hùn òun lẹ́rù tí ń bà mí àdìsá anábì nìyẹn o sallallahu ta'ala alaihi wa sallam kò sí òsì fún yín torí pé àkọ́kọ́ ọlọ́run ti dá gbogbo ti ń bẹ láyé fáwọn ẹ̀dá huwa alladhi khalaqa lakum ma fil ardi jami'a gbogbo ayé gbogbo ẹ̀dá ọlọ́run sọ mẹ́ẹ̀ àtẹ̀tọ́jẹ́ mú mi àtẹ̀tẹ̀sẹ̀ mú mi mo dá ẹni ń bẹ nínú ayé fún yín. bàtà nàbí ọwọ́ àtàdáyẹrí sallallahu ta'ala alaihi wasallam nínú òkè ọlọ́run ó ní mo bẹ ọlọ́run káliwú mọ̀ mi ó má dòtí ọlọ́run ti gbà ẹ̀rí kanu nínú súnà lágbàńlá yé lónìí àlùmọ́ ànábì ló ti rọrọ̀ jù láyé àlùmọ́ tànàbì tẹ sallallahu alaihi ló rọrọ̀ jù láyé tẹ bá wo tí àlùmọ́ọ́nì ibi tó sodo sí láyé tó pọ̀ sí ọ̀dọ̀ àlùmọ́ ànábì orílẹ̀ àlùmọ́ ànábì ni sọlọ́lọ́ ọ̀dára sálẹ̀ àdáyẹ̀rí mu. mo sì bẹ ọlọ́run kípa àwọn tí ò ní jẹ́ ẹ̀rọ ọlọ́run sì wọ́n má ka yín ọlọ́run ti gbà ipe yọ adé stage kan tí ò ní sí Islam mọ́ torí pé wọ́n ti pa ọgbọ́n mùsùlùmí oníyàn ò ní sí táyọ̀ fi mo sì bẹ ọlọ́run kí ẹ mẹ́rin ayé lè mà ọlọ́run ní ìyẹn ò ní ṣeéṣe ẹ̀yin mùsùlùmí fúnra ara yín kí ẹ mẹ́rin ayé lè mà ànábì sọ ikọ́ lọ́n sọ pé ìyẹn nìkan ni mo ti parí ètò lórí ẹ̀ la hawla wala quwwata illa billah ó kú bí wọ́n wá sẹ́ni jẹ́ kan nínú èèmọ̀ nínú Islam èèmọ̀ bú tí ó gbógun tẹ̀sí ìyá àtẹ̀ntì ṣe ó léyìn léyìn ni mi ò ní dá padà a àmọ́ bọ́lọ̀ ń ti gbà fún anábì bíi méjèèjì anábì náà ló sọ fún wa òun náà ló sì sọ kẹta fún wa pé ọlọ́run ò gbà yẹ sallallahu ta'ala alaihi nínú àlámù kò sọ wípé sọ òun ga tayọ òun sọ pé báyìí nìkan rí kọ́lọ́run sọ pé kò rí bẹ́ẹ̀ ó sì tún jẹ́ ká mọ̀ nínú ọ̀rọ̀ yẹn pé a máa bẹ ọlọ́run ọba ni àwa máa ṣe àdúrà a máa tọrọ ni ọlọ́run ni máa gbà nínú òbí ẹkẹ́ máa sọ pé ẹja gbàdúrà kò sí sí ẹja gbàdúrà ẹja ṣe àdúrà àbí ẹja tọrọ ẹja bẹ lọ ẹni tó gbani dani Allah ẹlẹ́dàá ni máa ń gbàdúrà àwa kì í gbàdúrà a máa ń ṣe ni èdè yorùbá tí ò lọ́lẹ̀ ni. ṣé ọ̀rọ̀ táwọn náà ti sọ yìí sallallahu ta'ala alaihi wa sallam wípé kí a bẹ́ ayé fún wa ká má wàá fi dúpẹ́ fọ́lọ́hún ká fi ṣàìmọ́ rẹ lẹ́rú rẹ̀ ń bà wọ́n ṣé kò sí wàá fẹlẹ̀ báyìí. bí àwa bí bá fi ara jọ̀hún ẹnu tójú wa tó yìí náà yẹn ká mọ̀ gbàgbọ́ yá níbi ẹnu tójú kan wá tó yìí àtàn tó jẹ́ bàbá fún wa náà wà ń bì ẹnu wọn bá ń tójú ti tó ń bàtà wà láyé èmi tí mo wájú tí mo fẹ́ kéré jù yìí tí mo nígbà mo wà lè gbogbo nineteen ẹ kẹrin pé kì í wọ́n ṣẹ̀ṣẹ̀ da nàìjíríà rú ni o aláì wọ́n ṣẹ̀ṣẹ̀ da rú ni kìí ṣe kó pẹ́ rẹpẹtẹ o kìí ṣe tàwọn tó ti lọ kìí ṣe tàwọn bàbá wa ni mò ń sọ yìí o ńgbà mo wà nílé kí oníbàdàn ilé kan tó wọ́n tó wọ́n lójú ẹ̀rú máa palọ̀ láti náírà lámọ̀rẹ́ lóṣù àbìbẹ̀ wọn wọ́n gbowó oṣù mẹ́fà èlónù thirty naira lóṣù wọ́n gbowó oṣù mẹ́fà lọ́wọ́ one hundred and eighty naira ọ̀rẹ́ wa kan àjọ wa lé kéwù ni òun náà gba ilé kan sí tòsí ibẹ̀ onílé yẹn ju wọ́n jù òun rí oní ten naira jẹ lóṣù ní eighty nine to ninety sẹ́mọ̀ pé nǹkan tó ti burú gbà náà sọ àti ti bàálù ìjẹ́ngbà yẹn náà sáà ń sọ yìí. ìké ọlọ́run ọba subhanahu wa ta'ala ó wá ń fojú hàn ó wá ń lékún ó ń lékún ó ń lékún nínú ẹ̀ nìkan àwọn àlùmọ́nì tó jẹ́ pé ìjọba ló kápá ẹ̀ láti fi ṣe láti jẹ́ nǹkan àmúyẹ nǹkan ọ̀rọ̀ ìgbáyé gbádùn ọmọnìyàn ọlọ́run ó máa yọjú látìgbà tí epo ti bẹ̀rẹ̀ oríṣiríṣi nǹkan ló wà níbẹ̀ góòlù wà àtàwọn nǹkan míì tẹ́yìn náà mọ̀ tí ó sì tán tó jẹ́ pé kí àwọn èèyàn tó yọjú àwọn nǹkan èso ó sọ orílẹ̀-èdè ìdánlówó ó sọ ọdọ ọlọ́rọ̀ lágbàláyé kódà mo fẹ́ lè sọ wípé ní tí wọ́n fi èso tí wọ́n fi ṣe inú owó tá a pa bí owó kòkó àtàwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ wọ́n fẹ́ẹ̀ má ti ìrówó epo ná láti fi ṣàṣeyọrí tó ń ta a képo tó dé wọ́n tì má fẹ́ẹ̀ epo ná tó débẹ̀ pé lè pọ̀ tó yìí. èyí tó wa jọ rí nìyẹn ká tó wá sọ ọwọ́ àdàbí ẹni wípé ọ̀nà àti fi àwọn nǹkan wọ̀nyí dúpẹ́ fọlọ́hún olówó adi báyìí bí ẹbí àná ti sọ fọlọ́nà ọ̀làlọ́mọ èèyàn wà ronú kàn mọ́ wà á fẹ́ àlìkẹ́bí rùmínà tìrìnà làhá wọ̀tàfàfàró ha wà ìfáàkì àbẹ̀wẹ̀ òjò ha. bí kí ọlọ́run bá ti ń dé ti bẹ́ẹ̀ ni kọtọ lọ́rùn àti ayé nípa náà bẹ́ẹ̀ náà tó ti ń gbòòrò. ẹjá kéèsì ìṣiṣẹ́ ànábì sallallahu ta'ala rẹ̀ wasallam ó máa ń ṣàpọ́nlé ìkẹ́ ọlọ́run bá púpọ̀ kì í fẹ́ kí ìkẹ́ ọlọ́run kó ráre láti àmú ànábì yìí kọ kí máa bẹnu ẹ̀ tẹ́lu oúnjẹ inú súnà rẹ inú òṣèṣì rẹ̀ ló wà tó sì yẹ kó jẹ́ súnà kọ̀ọ̀kan wa tó bá fẹ́ tó bá wù yóò jẹ́ tí ò bá sì wù yóò kọ̀ sílẹ̀ Anas ibn Malik radiyallahu ta'ala anhu wọ́n lé ànábì sallallahu ta'ala sallam rí dábìnù kan lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà nígbà tí ń lọ ètò dábìnù yẹn ọlọ́wọ́ sọ pé mo kàn ń páyà kó má lọ jẹ́ pé nínú sàárà àti wọn gbé wá fáwọn mùsùlùmí àwọn òmìnir ni ní támúrì ló ti jábọ́ bí bẹ́ẹ̀ ni ìbá panu ìyẹn ni pé kò bá má ṣòfò síbi tó wà yìí. àbámu bó ti jẹ́ tánúrò ẹ̀yọ̀ kan sádínù ẹ̀yọ̀ kan kí ẹ ṣe ìdí kan o ṣùgbọ́n àwọn àmọ́ aṣèwò là ń awa ànábì ọlọ́run àìjẹsàrà ìwọ̀n á lè mọ̀ bóyá nínú sàrà tó gbé ọkọ̀ àwọn ni bẹ́ẹ̀ ló ti jábọ́ àdéhùn kan láti ni pé nǹkan kan ló kọ́ dí bí òfin tẹ́bẹ̀ sallallahu ta'ala alaihi wasallam bákan náà látọ̀dọ̀ ìyàwó wọ́n ní orí tamuru ẹyọ kan ó sì jẹ́ níyàwó ànábì táwọn ní Maimuna ó wá sọ pé inna Allaha la yuhibbul fasad ọlọ́run ò fẹ́ bàjẹ́ ìyẹn ni pé kélé yìí ó tún jẹrà síbi tó wà yẹn ara àbàjẹ́ ni. wọ́n gba ya wa imú nùmù ní Aisha radiyallahu ta'ala wọ́n ní wọlé lọ́dọ̀ àwọn ọjọ́ kan wọ́n wá rí kásírọ̀tàn mùlùkọ́tàn a lè pè ní slice bread kan bí o bá ti slice nígbà náà tó kásírà ìrúnrún bread àjákù bread kékeré kan mùlùkọ́ ó wá wà lẹ́lẹ̀ fa àkọ́dà ha bá màsá ha ànábì mú ó ti yàn nù tó má àkàlà ha ó wá jẹ sallallahu alaihi wasallam. ó wá sọ pé wọ Aisha àfínì jìwára ní ẹ máa mójútó inú ilé Aisha ló ti rí o ló ti rí búrẹ́dì yẹn ẹ máa mú ẹ máa ṣàkíyèsí ìkẹ́ ọlọ́run ẹ má máa fi wọ́n ráre fàyínà ha máa náfọ̀rọ̀ sí àǹkọ́ mi fà á dàbí ilé yìí tó bá kó omi kan ó lè má padà wá láéláé o tó bá sí kó omi kan àwọn kókó tó jẹ́ àmọ́ pẹ̀rọ̀tákì ilé pàápàá jùlọ ní federal level délẹ̀ àti láti sàlẹ̀ lókè tí kẹ ọlọ́run tá à ń fojú ẹ̀ gbolẹ̀ yìí bá sí kó omi kan ó lè má débẹ̀ mọ́ o ànábì ló sọ bẹ́ẹ̀ sallallahu ta'ala alaihi wa sallam ẹ̀sùn omi kẹ ọlọ́run bá ti ń lékún lórí wa láwùjọ tá a wà. erúlẹ̀dì kan fẹ́ dàrú lọ́dún kan Egypt ni kí wà thirty kí wà thirty ó ní kí ló fà á ó ní owó búrẹ́dì wọn ó fẹ́ dàrú ó fẹ́ dogun búrẹ́dì wọn èsì làwọn ìlú táwọn wí mo sọ mamlaka rọ̀bí àtàrọ̀bíà mo sọ Egypt náà àtàwọn ìlú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ price ogún ọdún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ò sí ìléwó àbí bẹ́ẹ̀ lọ. owó ẹ̀yọ́ lọ́wọ́ wọn. tẹ́bi ra nǹkan kéékèèké tó jẹ́ kó gbọ́bọ ibi bí kò ní jẹ́ bẹ́ẹ̀ làwọn èèyàn ń kó mi wá láti Saudi wọ́n kó eh, kó kanko àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wá tẹ́wọ́n lọ́wọ́ ayé àtúmúra kì í sasọ àti bàtà àti nǹkan kan ní àǹkà gbogbo àǹkà sọ ni wọ́n kó wá ṣé pé bá ara rí ìyá nìkan táwọn bá rà bẹ́ẹ̀ ríálẹ̀ yọ kan wọn làwọn rà àwọn ti wá tà ní ọgọ́rùn kan náírà mi ríálẹ̀ kan sì ń jẹ́ bí thirty five àbí forty naira nígbà tó bá wọ́n tán bí òun náà ní forty naira àwọn wà kó wọn àlóògbé kódà àwọn olówó mi fi pléènì kó wa tó yẹ kó àsán rẹ̀ ní pléènì òkò eléyìí jẹ́ kókó kan pàtàkì bẹ́ẹ̀ náà ni tọ́lọ́ ń ṣe fẹ́mi àtẹ̀yìn náà lọ́lọ́dà kọ̀ọ̀kan sáwa náà gbé yílẹ̀ àbá àgbé ojú oore yẹn yílẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ó tún sọ wípé tí ó kele ẹnìkan nù yín bá bọ́ ìdàsápàtà luqmatu ahadikum falyakhudha mú òkèlè yẹn padà falyumit ma kana biha min adha bá yí kó wọn nù. súnmọ̀lẹ́yà kólà lẹ́yìn wá gbà náà kó jẹ́ wàláyà dáwọ̀ á lè ṣe ìtọ́ mọ́gbà tó jẹ́ pé ṣe ìtọ́ rẹ̀ jẹ mọ́ torí pé nígbà bá ti bẹ̀rẹ̀ oúnjẹ tẹ́lẹ̀ yóò ti dá ọkọ ọlọ́run òun àti ni wọ́n jọ ń jẹ òun ó tún wàá lùsùn náà gbẹ̀yìn òun rántí dákọ̀ ọlọ́run pé bisimilá níbẹ̀rẹ̀ oúnjẹ rẹ̀ kó sọ pé bisimilá awálì ní wà àfẹ́ awálà wà àfẹ́ràn bisimilá láti bẹ̀rẹ̀ dé parí nígbà tó jẹ́ pé láàrin lè yàn ti rántí nígbà tí ó ti jẹun jẹ yẹn tán wọ́n ti yàn bá ṣe bẹ́ẹ̀ èso òbí èso òbí tó ti jẹ èso òbí tó ti bá yàn jẹ ń bẹ̀ torí pé èso ànábìwà tọ́lọ̀ tọ́lọ̀ tọ́lọ̀ tọ́lọ̀ làwọn náà lọ sọ pé yájú rí mi ní bẹ́jẹ̀ ti rìn káàkiri ara wa náà lè sùúrù rìn lára wa ó kọ́ ọlọ́run la máa fi lé wọn jìnnà wọ́n súnmọ́ wa pẹ́kípẹ́kí ọlọ́run bá sọ pé ìnáhù ìnáhù yàrá ìnáhù yàrá ó nàkùn wá wá kọ̀ bílù yàrá ó nàkùn wá kọ̀ bílù ṣètọ́ọ̀nù ọ̀gá wọn ààrẹ wọn àtàwọn ọmọ ogun ẹ̀yin lè rí wọn ọlọ́run ló dáàbò bò wá pa burú wọn. táwọn èdè tó bá bẹ̀ wọ́n lọ́wọ́ ọlọ́run máa fi sọ wà nípa wọn. lọ wọ́n ń bọ̀ wọ́n ń lọ wọ́n ń bọ̀ wọ́n ń wọlé wọ́n jáde. fún ka sọ̀rọ̀ táwọn náà lùkọ́ kẹrì. ò bá lè kà jẹ́ kó máa dún nínú ilé rẹ̀ bóyá nu rẹ̀ yàtọ̀ sí fíìmù burúkú tọ́pọ̀lọpọ̀ ń wò tó ìtẹ́ran wá yẹn ó ju ayákẹ́lá lọ ṣé báyákẹ́lá tó bá lóun ògbówó ẹ̀mí ló fẹ́ gbà ṣé bẹ́ẹ̀ lè ti parí tó bá jẹ́ ẹni ọlọ́run kọ́ lọ́ọ́ bá kẹ́ ọlọ́run pàdé lálùkì àmọ́ ìlú ṣùgbọ́n fìkì náà yé àṣáájú mi náà ló kọ̀kì ó burú dúkú lọ jẹ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn náà ni máa ń fà tó fi jẹ́ pé àwọn ìlú máa ń padà wọ́n sọ pé ibi tí ẹ ráwọn lọ kò sí wọ̀ ànábì sallallahu ta'ala sallam ó ní kò kẹ́ ẹ máa sọ pé ẹ wá sọ níbi olúgbó tẹ́ ẹ máa wí tí ń bá wọn lára wá sọ̀rọ̀ ńgbà náà ẹ máa sọ pé àwọn ibi kẹlẹ́mọ́ ti láì ta máa ti ní sáré máa falà tẹ́ bá débi kan ibi ẹ̀rù ń bá ibi ẹ̀rù ń bá ni ẹ fi rọ́pò gbólóhùn tẹ́ máa ń wú tẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn gbólóhùn kún ẹnu tó sì kún ọkàn fún gbogbo ẹ tó bá jẹ́ pé ó fẹ́ máa fi wọ́n ṣe lọ́hùn sáàsì nímú nǹkan míì máa tó jẹ́ ti ẹbọ Yorùbá pé àlọ́ a ànábì sọ pé ká máa sọ bẹ́ẹ̀ tí o bá wa iná àní sílẹ̀ ọlọ́run ní tẹ́wọ́ gbà tó sì ní síjú wò òun gan tó burú ju kéèyàn lọ torí darapọ̀ mọ́ àwọn ẹni ọlọ́run yóò tà àwọn ẹni ọlọ́run láyé kò kàn ní ọlọ́run tán lálùkì àná ni àwọn ẹni ọlọ́run ó ni ó tún lọ sìnkú ẹ̀ sáàrin torí pé àbúkú rí kan ní gbogbo tí ò bá gbé kárí tán ní bẹ́ẹ̀ agbára ní wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ní nǹkan kan ní. àárín kan nú ẹ̀ tó láyé kan nú sọ wọ́n dantí ń sọ pé wọ́n dà kan nú ẹ̀ tó láyé pé káwọn lọ wọ́n kú lọ́mọdé wọ́n kú láàrin wọ́n kú lágbàlagbà kí wọ́n á tó bá sọ pé gbogbo ọ̀dọ́ àwọn ṣe bẹ́ẹ̀ náà máa ń lo bí eighty ninety hundred years láyé ni gbogbo èèyàn bá ti dẹ lẹ́bọ àtẹ̀mọ̀ báwọn ti ń lo nǹkan wọn pẹ́ láyé fi wọn ọ̀dọ́ kú èwe kú kì í sì ṣe pé wọ́n dẹbọ nù kí wọ́n tó kú láyé. torí pé lára àìmọ́ọ́rẹ́ ọlọ́run òun náà ni kéèyàn fi kéèyàn wọn mà wípé à ibi tọ́nà wà ní kéèyàn sọ fọ́lọ́ọ̀nù ẹ̀mí àbí lórí ahọ́n ẹ̀ pé àwa náà mọ nǹkan kan àwa náà gbọ́n ara ìmọ̀rí ọlọ́run bá ló wà kò sí nǹkan kan tó jẹ́ àǹfààní láyé ànábì sọ bẹ́ẹ̀ sallallahu ta'ala wa sallam ọlẹ́mi àtàwọn ànábì tó ṣáájú mi kò sí nǹkan kan tí ó pè yín tó jẹ́ ti fún yín kò sí nǹkan kan tó jẹ́ nira tí fún yín láti tá ti lé yín jìnà sí àti tẹ́ jìnà ni wọ́n ti sọ bẹ́ẹ̀ fáwọn àdúgbò tọ́lọ́run náà wọ̀ sí ẹtúbọ anabi sallallahu alaihi wasallam amọrọ bìláàkìlà àtọọbì ó ní a bá jẹun káfí ti kí ni abọ wa kálá wà kọọla ó wà sọ pé innakum la tadruna bi ayyi ta'amikum ìbáraka ẹ sẹ́ni kéèyàn ó jẹun kó kù fẹ́ẹ́rẹ́fẹ́ẹ́rẹ́ kéèyàn ó yó ó sì gbéyàn ju kí oúnjẹ ó sòkò lọ àbí kó kù kò dáa tó gbogbo àlè ní wọn pàkíyèsí àwọn ará àlè sílẹ̀ yìí kéèyàn wá tẹ̀ jẹun kó kù fẹ́ẹ́rẹ́fẹ́ẹ́rẹ́ kéèyàn ó yó kọ́ wá rí pé òtẹ́ wàá lè gbé mára mọ́ kọ́ wá ra bisikíìtì ẹyọ kan kó fi tọ́ ó sì pé ju kí oúnjẹ sẹ́kù káwọn èso wá gbé bòbí bà lọ kó kí làá fẹ́ ṣe nígbà tá à ní jẹ tayọ ọkùn wa torí pé nínú súnà nìyẹn náà wà àwọn èèbó lo súnà yìí ju lárúbáwá lọ wọn ti ti gbà Islam ẹ máa sọ pé ó jẹ nìkan ni kódà ẹ tún máa sọ pé à ṣé ẹ wá o ẹ bá ní wá funfun bí tó bá ti dáa tó ń jẹ sí ẹgbẹ fẹ nìkan ni ó sì jẹun fẹ nígbà tó yẹ pé ṣe é ṣe fún kan náà lájọ gbé sára ó sì dìde gáwó oúnjẹ ó lè jẹ sí kọ́ọ̀fù kan gbà míì ó lè jẹ slice bread kan. àwọn lárúbáwá gan wọn fi ìsúrọ́ọ̀bù wọn ṣe ìná àpà oúnjẹ ju bí ṣẹlẹ̀ látàrin láwùjọ wáyé lọ lọ́pọ̀lọpọ̀ àwọn lárúbáwá níbi ọ̀pọ̀lọpọ̀ àwọn ayẹyẹ ìyàwó ṣíṣe àbáwọn ayẹyẹ míì subhanallah ẹnìkan gbà lálejò mo ti tọ́nu kútu àwọn ní wọ́n jẹ́ tálíkà o wọ́n jẹ́ aláìní wọ́n o wọ́n jẹ́ o níbi kásàpẹ́lẹ́ àlejò yìí kí ìsìláàmù tó dé aládàá alábáwá ni ó wá ga ńgbà tágbọ́ ìsìláàmù dé àtìsọ́ ńgbà tá à ń ka sírọ̀ hálífọ̀ sírọ̀ ní mọ́sáàtì wáyé náà ni ìfipá ìgbésẹ̀ ànábì sallallahu alaihi wasallam àti kàrà ọ̀rọ̀ ẹnìkan tó ń pè ràkúnmí kan lónìí ó sì pápá lejò kò sì ní mi kò ní ràkúnmí mi gbogbo jíbi ń sowó náà nù sì tóbi sáyé ó sì pápá lejò asọ̀rọ̀ sànámì Ibrahim alayhi salam ayé abraham tó ti gbé yẹn jáde báwọn àlejò ti dé ló ti sáré pa ẹran fún wọn láì mọ̀ pé mọ̀lẹ́kà ni wọ́n torí pé wọ́n wá láwọ̀ èèyàn ibi sì máa jẹ́ nǹkan àjèjì lójú tàwọn dòní olóòní láwọn lárúbáwá oníjọ́ tẹ ibà lè mú kẹlẹ́ ti yó iná ni mo mú kúrọ̀ lọ bá ah, àlejò oníjẹun àwọn ò bá rò ńgbà tí wọn bá sábà Ibrahim alayhi wọn kó wọn wa sí àwùjọ ká lọ ni ló wá mọ̀ gbọ́mọ̀ láìka ọlọ́ọ̀ni wọn wọ́n sì wá wọ́n kàn wá láwọ èèyàn gbà náà lọ́kàn tó balẹ̀ torí ká lè fi sọ pé òun ò jẹun mùsíbà ni lọ́dọ̀ làbá tí wọ́n bá wá ń ṣe àwọn ayẹyẹ wọn wọ́n wà á pè lò kọjá bó ṣe yẹ nípa jíjẹ mímu wọ́n pè lò kọjá bó ṣe yẹ ìyẹn wá burú tó tako súnà ànábì sọlọ́lọ́ àyọ̀pàlà tóbá àwùjọ kọ́ ni ó sì támì bẹ́ẹ̀ sì ṣe rí ẹ̀sìn gangan ló ṣàlàyé ọlọ́run gangan ló ṣàlàyé bẹ́ẹ̀ sì ṣe fẹ́ jẹ́ sẹ́yìn ọmọ sọ pé ẹlòmíràn sọ pé ṣé sáwọ́dí la á wà yìí ti Saudi náà doni ń sọ yìí dòní olónìí iná àpá jíjẹ mímu owó ọkọ̀ ń bẹ̀yẹn jù lágbàlá yé torí pé ọlọ́run bá kẹ́ wọn àwọn àbá àti ìdí àkíyèsí dọ́gba síbẹ̀síbẹ̀ owó ń bẹ ọlá ń bẹ kò jẹ́ kọ́kọ́lọ́kọ́ gbọ́. mo ṣe ìrìnàjò pẹ̀lú àwọn lárúbáwá kan láti Ìbàdàn wọ́n lọ ṣàbẹ̀wò sáwọn èèyàn kan lábújá àwa dé òtẹ́ẹ̀lì ibi tá a sùn wọ́n wá lọ ra wọn kan béèrè oúnjẹ lóòótẹ́ ni wọ́n lọ síbi ògbò míì lábùjá náà tó jẹ́ pé ilé oúnjẹ gan ni wọ́n wá ra ògùn tí wọ́n fẹ́ wọ́n ra ó pọ̀ ọ̀rọ̀ wọn gbogbo tẹnu tá a jẹ sí wọn lọ́rùn oúnjẹ alẹ́ ni wọ́n wá jẹun yẹn wọn ò jẹ one over three kádà sí mẹ́ta àwọn àwọn tí máa àwọn ará òtẹ́ẹ̀lì tí máa ń jọjú bí àràdábá fẹ́ ní nǹkan kan kán wá gbé àwọn oúnjẹ yẹn bóyá wọ́n lè ní ìjẹ àwọn eléyìí máa ń sọ wípé wọn ò sì jẹ eléyìí wọn ò sì jẹ eléyìí wọn ní gbogbo ẹ̀ náà wọn ní kẹ́ pé máa gbé thank you sir thank you sir thank ẹ lè mọ̀ pé wọ́n jẹun oúnjẹ tí wọ́n rà pẹ̀lú owó níbí yìí tí ò bá sẹ́ni tí ó jẹun jọ́nà oúnjẹ alẹ́ oúnjẹ alẹ́ ọjọ́ náà ẹ̀wọ̀n míì wà tí wọn ò sì ní kọ́ kàn rárá bí tó ọkọ wọn wò ó yẹ kó wà láàrin oúnjẹ. àwọn aṣàbẹ̀wò pẹ̀lẹ́ nìkan kódà ní ti tí mò ń sọ yìí náà ni ni mo bá débi ọ̀rọ̀ pé wọ́n máa ń lẹ́ẹ̀kan ọwọ́ kan tọ́jú ọmọ nàìjíríà ọwọ́ aṣàbẹ̀wò ń sí orílẹ̀-èdè wọn ọwọ́ mú wọn ẹsẹ̀kẹsẹ̀ tó dé farm ló ti sọ pé kí wọ́n pa àgbò kan tó sọ fáwọn tí ń bẹ ń farm tó pé bẹ́ẹ̀ làwọn gbé wọ́n pa àgbò kan ó sì fi ráìsì bà sí àkàn bóyá àwọn márùn àbí mẹ́fà láti wà ń bẹ̀ àlejò kan ló wá láti nàìjíríà tó jọ̀rọ̀ rẹ̀ gbogbo àtòkù akẹ́kọ̀ọ́ ni wa kí wọ́n á fẹ́ fàyọ̀ ń bẹ̀ àgbò yẹn ọ̀nà tí wọ́n kò ju bí ọ̀nà mẹ́fà lọ tí wọ́n jẹ àgbò ńlá ìta méjèèjì dúró sọ́tọ̀ apá méjèèjì dúró sọ́tọ̀ wọn aṣọ pé bí ọ̀nà mẹ́fà àbí mẹ́jọ ó sì di súyà láyìn lẹ́yìn ìlú wákàtí kan bó ṣe bọ́n ṣe bó ṣe tóbi náà ó sì di súyà tó sì jìnnà dénú lọ́ba ní bisimilà oúnjẹ ti yá gbogbo wa pátápátá àjẹ ìkankan ó sàn sọ pé yàrá ìṣe ìgbẹ́ ẹ jẹun ẹ jẹun ẹ jẹun títí tá a fi gbìyànjú débi tá a jẹ dé àwọn méjì ló sì wà lóko làwa ń sọ àwa tó kù láàrin wa pé ẹ máa wo nǹkan o ẹran yìí ti ṣòfò nù o ń bo làwọn méjì lọ́wọ́ pé ládọ́wọ́ làwọn náà táwọn òṣìṣẹ́ tó kù ń bo wọ́n fẹ́ jẹran ìdé. ṣùgbọ́n àwọn sáré níbi ká pa ẹran àbí ká sá ṣe àlejò níbi ká ká pa nǹkan kan ó mọ lárúbáwá la púpọ̀ òun náà ni wọ́n bá débi àsìkò ààwẹ̀ ni àsìkò hajj ni pé káwọn alálàájì má bìí mọ̀ nira bó sásìkò ààwẹ̀ ẹ mílíọ̀nù èèyàn tí ń sínú ní haram haram ti mọ́kà ni àti haram ti mọ̀dínà bẹ́ẹ̀ sì ní owó owó gàǹgà tán lọ́wọ́ ebi ò ní pọ́ńtọ̀n àfi tí ì bá tẹnu rọ̀mọ́dán kò sì ní tọrọ nìkan lẹ́ẹ̀kejì nù ebi ò ní pọ́ńtọ̀n kò sì ní tọrọ torí pé táwọn èèyàn tá à ń wí ó gbé kalẹ̀ yóò kọjá ntẹ́ni tí ó fẹ́ jẹun gan lè jẹ àbí ńgbà tí gbogbo èèyàn sínú tán tí wọ́n kírun mọ́gírìbì tán táwọn èèyàn tún ń gba oúnjẹ míì yàtọ̀ sí tí wọ́n jẹ kẹ́ńtó kírun mo rí nìkan tí wọ́n ti ń páàkì tírélà yúgọ́ọ̀tì kan ẹlòmíì ó páàkì tírélà omi bọ́tù wọ́tà kan ó lè jẹ́ méjì ẹlòmíì eh, eh, gbẹ́kẹ̀wé oúnjẹ tó ti dé pa tó jẹ́ kọ́ ńlá kan ni ẹni ẹni ó bá sàtìkọ̀ tí a ní àwọn máa gbà thousands of àwọn èèyàn tọkọ̀ kan bá tán ó tún bọ́ sínú ọkọ̀ kejì síbò náà la sọ wípé àwọn èèyàn ó sì ẹlòmíì ó ti ọ̀tẹ̀ aṣọ ẹ ẹlòmíì aṣọ tó wọ̀ yóò lọ bọ̀ ọmọ nàìjíríà ó bá tó bá ti hán mẹ́rin yóò lọ kó lẹ̀ tó bá ti hán méjì yóò lọ kó lẹ̀ títí tó fi di títà fóònù náà lọ́dọ̀ àwọn ẹlòmíì síbò rẹ̀ náà wọ́n bá débẹ̀ òun náà wọ́n sì bá débi ìná àgbàtà mẹ́nu báyìí gbogbo àwọn tó lọ hajj àti umra kò sẹ́ni tí ò lè testify sílẹ̀. ṣùgbọ́n èyí tá à ń sọ ó ní wípé gbogbo àwùjọ lọ́lọ́run bá kẹ́ o ó yẹ ká sì mọ ìkẹ́ ọlọ́run Ànábì sallallahu alaihi wasallam ebi pa alálẹ́ ọjọ́ kan ebi pa mò ń wá nǹkan kan nínú tírà mo wá ń sí mo ń sí mo bá rí àkọlé kan àkọlé náà ni pé ebi tó pa ànábì sallallahu ta'ala alaihi wa sallam aṣáájú ayé aṣáájú gbọ ẹ̀dá aláyà sí lọ́rùn mo ní jẹ kọ́kọ́ kábí iná kí n tó máa tẹ̀síwájú ní tí mò ń wá gan ìbéèrè mo bá kà wọn wá sọ wípé ànábì jáde lálẹ́ ọjọ́ náà sallallahu ta'ala alaihi wa sallam ebi ló gbìgbé jáde wọ́n wá pàdé Abubakar àti Umar àwọn jọ jáde papọ̀ wọ́n wá ní òṣìṣẹ́ ọlọ́run wọ́n mọ̀ sọ wá alẹ́ ó ní ẹ̀yin ọmọ ìyá mi ebi mọ̀ ni àwọn méjèèjì wọ́n ní a fi ọlọ́run ọba tí ẹ̀mí òjíṣẹ́ ọlọ́run àtẹ̀mí wa ń bẹ lọ́wọ́ rẹ̀ búra nǹkan kan ò gbé wa jáde àfi tó gbẹ̀yìn rẹ̀ náà jáde ó dá wọn mẹ́ta ìyẹn ni pé àwọn ọkọ ọlọ́run búra pé bíi náà ló gbà wọ́n jáde káwọn fi pàdé báyìí. ìmọ̀ wọn ni ká lọ ẹja délé lágbájá wò wọ́n bá lọ bẹ̀ wọ́n sálámà kò sí ilé ìyàwó rẹ̀ ló dáhùn níbo lágbájá lọ wọ́n ní wọ́n lọ pọn mi mo ti mọ́ sọ pé àwọn ọkùnrin ló yẹ ká máa pọn mi. ṣé ti gbọ́ bá ara oúnjẹ ló wà ara pé afúnyàwó wa lóúnjẹ ló wà dúró títí tẹnu ọ̀hún tí sàábà yẹn ti dé wọ́n bá sọ wípé tọ̀ kí n tó gbé wa wá ni o eléyìí tí ò rọrùn lẹ́yìn yorùbá tójú tí òun kò lára láéláé pé kódà ni máa ń wálé wa máa wá béèrè oúnjẹ lẹ́kọ̀ọ̀kan ah, ó lè máa pọ̀ o ó lè máa gan ni òun tó àwọn yóò kábàámọ̀ kó ń béèrè kan òjíṣẹ́ ọlọ́run béèrè àtàlùbákìrì àti ọmọ ọ̀rọ̀ tó sì yege ni sọlọ́lọ́ ọ̀sára àyọ̀kálà oníṣòwò bá pè tó jẹ fún wọn. ètò wọn abẹ́ ló bẹ̀ ni pé wọ́n wá ń lọ òjijì ọlọ́run wọn sọ fún mọ́rọ̀ àti àbá àtúrọ́dì ọlọ́run tààrà ó ní ẹnu talẹ́ yìí ọlọ́run bí wa o ẹnu talẹ́ yìí pírọ́blẹ́mù alẹ́ yìí tọ́lọ́run sọ́ọ̀bù yìí talẹ́ yìí nìkan ọlọ́run bí wa lérè o ẹ jẹ́ ká fi dúpẹ́ fọlọ́run ni o ó ń ṣe wá àtìkún wọn lọ bẹ́ẹ̀ ká tó wá sọ gbogbo òkè ọlọ́run àti ìyẹn tó olùgbèsè ayé nínú tá a bá ṣàgbéyẹ̀wò ìlànà yìí tá a rí ní súnà nàbì sallallahu alaihi wa sallam pẹ̀lú bí ayé ti wá dà lónìí níbi kéèyàn má fi ìkẹ́ ọlọ́run bá mọ ọlọ́run èèyàn ó rí pé ìbàjẹ́ méjì ló ti bẹ̀ sẹ́yọ àkọ́kọ́ ni mọ́sàdásòlè sọ̀rọ̀ iná àpà ó ti bẹ̀ sẹ́yọ ẹlẹ́ẹ̀kejì ìyẹpẹrẹ ìkẹ́ ọlọ́run bá gan ó ti bẹ̀ sẹ́yọ. àwọn èèyàn lọ́dọ̀ wa ń bí náà lábẹ́ kòtówó kòtówó ẹ̀mí ìmọ̀lú ò sùn wọ́n tẹ̀ ń rí jẹ́ nítorí ó ti pọ̀ lọ́dọ̀ àwọn lábáwá ni wọ́n ti rí jẹ ní wọ́n fi máa ń fi màálù owó màálù ránṣẹ́ sáfíríkà owó àkíkọ̀ pípẹ́ abímọ o ẹ bá wa pa lọ́dọ̀ yín ọlọ́run dàpọ̀ mọ́sàájá kó sì òsìra kúrò láwùjọ yìí ọlọ́run mọ́sàárọ̀ wa lọ́rọ̀ tiwa lọ́kàn balẹ̀ wàhálà ẹ̀wọ̀n ní Saudi bóyá Sudan ní Nàìjíríà ní Mali ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ owó ẹran ìkómọ kìí ṣẹran gan wọ́n máa ń fi ránṣẹ́ sí àárín àwọn aláwọ̀ dúdú bí ipò ìbẹ̀nìkẹ́ ti pa torí pé táwọn bá pa àwọn tó bẹ̀rù Ọlọ́run yẹn o tẹ́ńsá fún náà pa tó táwọn bá pa mí kò sẹ́ni tó jẹ́ ṣùgbọ́n láwùjọ wa ń bí torí ó sì pọ̀ nípa pé tí wọ́n bá ń ṣe ìyàwó àbí wọ́n ń ṣèkó mà wọ́n lè pa màlúù mẹ́ta mẹ́rin márùn-ún mẹ́fà bókú bá kú wọ́n lè pa mẹ́jọ tòkú ló máa ń lágbára jù àwọn èèyàn ò jẹ tán bẹ́ẹ̀ bá súnmọ́ bẹ́ẹ̀ lórí iná wọn ó ti jẹ tán ó yàtọ̀ sí tàn lágbára tàn sọ yẹn tẹ́ sọ pé àgbàdà tí wọ́n ti dẹran síbi ni wọ́n ti dá wọ́n ti kó lọ ni lágbàdà ti ń bẹ lórí iná ìyẹn ló fi jẹ́ pé wọ́n ti wàá pa á ń ṣe tí a rí mi àbí tí a gbọ́ mi níbí torí báwọn èèyàn ó jẹ tán ojú ń sẹpẹrẹ ṣùgbọ́n lọ́dọ̀ tí wọ́n náà wọ́n máa fi ránṣẹ́ ni. ẹ wá wo àsìkò hajj èmi gángan fojú ara mi rí yẹn kéde pé wọ́n sọ mo rí ní ọdún kan wọ́n ń pa wọ́n bẹ́ àwọn èèyàn lọ́wọ́ ẹ̀ àti máa pa ẹran iye ẹran tí èèyàn bá pa iye owó ẹ̀ wọ́n sàn fún tó bá ráyè náà ọmọ bá wọn ṣe é mo wá wọnú mọ́ dísára àwọn ibi tán ti ń pa ẹran láàrin kéèyàn ó bá a ti jókòó ìkan sọ pé kẹ́nìkan ó bọ́ ẹ̀wù ẹ̀ níbi táwọn ti ń pa tán máa ń pa ẹran tí wọ́n yára dé èmi ò tí ì dúró ẹ̀ o tí ì dúró ẹ̀ mi wọ́n sì ti bọ́ awọ ẹran wọ́n sì bọ́ awọ ẹran tí ó ku ẹran òun nìkan wọ́n sì wọ́n sì ti hángi ẹ̀ lọ fẹ́ pé ẹ́ńjìn ó ń gbé yí kiri ni tí bá ti sẹ́ràn kan wọ́n gbé kọ́ ó ń gbé lọ ọlọ́run inú visa ló ń gbé lọ gbogbo tí ń bẹ nínú ẹ̀ wọ́n kàn yọ ẹ̀dọ̀ nìkan gbé tó kù wọ́n wà dáalẹ̀ ibi tí wọ́n tó bọ́ọ̀lẹ̀ sí yẹn inú gọ́tà ni ó ń sàn lọ ní ẹnu gbogbo ẹran yẹn pátá mílíọ̀nsì yẹn wọ́n kó lọ sí áfíríkà ni ibi tí ibi tí ń pa àwọn èèyàn ẹ̀tún àtúgbà ilé náà tí wọ́n tún jẹ́ o ló fà sọ́wọ́ gbogbo owó ẹran tẹ́lẹ̀ san fún ìjọba sáwọ́dì kò tẹ́lẹ̀ kan àyè ìmọ̀ ìmọ̀ tó bá sanwó fara láti nàìjíríà tí ò ní bẹ̀rù ọlọ́run tí ò ní bá wọn pa ó ṣùgbọ́n pé ọ̀ndà ìjọba sáré ló sanwó sí wọ́n ti pẹ́rẹ́ kó fọkàn balẹ̀ wọ́n sì ti kọ́rin ẹ̀ lọ síbi tí wọ́n ti ní ilẹ̀ láyé torí fún wọn bá lórí ńgbà kan iná àpá iná ń ṣẹlẹ̀ àwọn yòókù kan pẹ̀ràn lẹ̀ kò sẹ́ni tó rújú ráyè kó fẹ́ yẹjú ẹran kan súnà ní pé kó fi pẹ̀ràn gbogbo múnà dá pẹ̀ràn sí yóò mọ̀ wá rùn táwọn èkó ti parí iṣẹ́ hajj ìjọba fi já ọgbọ́n yẹn ètò ọ̀dà bàbá kú fẹ̀ kàn ṣe báyìí kámọ́ àwọn ibi kan wà tí wọ́n sì ní ìdàwọn ẹ̀yìn lágbàlá yìí mélòó ni wọ́n fẹ́ jẹ ní Saudi Arabia nítorí ni ẹ máa jẹ ẹ máa kí ti ni a máa jẹ torí pé ńgbà táwọn ìṣẹ̀ ìpè ọlọ́run gan mu kò sáta kò ń bẹ ṣùgbọ́n sọ pé wà ẹ má ìnáwó láyọ̀ hẹ́gbọ́n mùsùlùmí ọlọ́run ò nífẹ̀ẹ́ àwọn tó bá yàpà olùlọ́wọ́ bá sọ yẹn nínú sọ́dọ̀ tó ayé wa ọlọ́run ti sọ pé wà látò bá zèrè tàbùzèrà ẹ má nà yìí náà níbi níná nìyẹn sórí seventeen ayé twenty six iná ló bá zèrè tẹ́lá wọ́n ti máa ná náà pa kẹ́hánú ipò wa náà ṣàyàfi bírọ́dà èṣù ni wọ́n ọmọ yẹn ni wọ́n báwo báwo ló ń tọ́ náà báwo ló ń tọ́ ní sára ìjẹ́ olùkọ́tọ́ náà iná àpà ohun tí sì máa jẹ́ bẹ́ẹ̀ ó ní àṣejù níbi níná ní tí yorùbá náà mọ̀ sí nìyẹn àṣejù níbi nǹkan tó jẹ́ halal torí pé tí ìbá fi halal wọn èé pè yẹn lápà haramu wọn máa pè. ọlọ́pàá tó jẹ́ pé agbẹ́kan olùmọ̀ sọ wípé kò máa níbi kò mọ níbi àwọn èèyàn pẹ̀ràn níbi oríṣiríṣi nǹkan àwọn èèyàn nínú ètò ìgbésí ayé iná ni wọn kan yìí débẹ̀ níbi àwọ̀ sọ àfẹjúwọ̀ owó iná àpáwà níbi àgùn nǹkan ọ̀gùn iná àpáwà ń bẹ àfẹjúwà ń bẹ pàápàá jọ irú àwùjọ yìí tá a wà yìí tẹ̀rọ àwùjọ yìí lórí báwọn èèyàn yó wọn jí làárọ̀ kan máa ronú ibi wọ́n lè má máa wo pé ọkọ̀ tẹ́lẹ̀ ń gùn kélo bàtí irú àwùjọ tá a wà yìí ọkọ̀ fifty million kí n jẹ́ muslim òdodo tẹ́nìkan ti lọ́nu mọ́lẹ̀ tó yẹ pé bùkátà rẹ̀ ò ju pé kí lòun ò jẹ lọ kò béèrè kan mi lẹ́yìn kò o àwọn yẹ pé kó síyàn ó yẹ kí ọ̀rọ̀ náà bá yàn àwùjọ bíi tí ò ti sí pé àwọn èèyàn rárá kékeré á jẹ tó bá jẹ́rú ẹ̀ ní ṣẹlẹ̀ àbátọ́ kó ṣe é fi wé mọ́. kí n gun ọkọ̀ fifty million ọkọ̀ one hundred million àbí kí n lo pléènì yẹn láì jẹ́ pé bẹ́ẹ̀ bá wo àwọn tí ń ṣe bẹ́ẹ̀ ẹ̀tọ́ ẹ̀tọ́ wọn látòkè délẹ̀ lẹ́bí wọn tó jẹ́ ti àti bàbá wọn ẹ̀ rí àwọn olòṣì tó ti bá kanra délẹ̀ níbẹ̀ tó ti bá kanra kọjá àlà wọn tí ì rí sẹ́bí wọn yanjú kátó wá sọ pé wọ́n sàlọ aládùúgbò wọ́n sì gun ọkọ̀ tó wọ́ọ̀tẹ̀ wọ́n sì gun plane tó wọ́ọ̀tẹ̀ tó jẹ́ aládàáni kì í ṣerú àwùjọ ilé ẹ̀kí rẹ̀ tó máa ṣẹlẹ̀ àwọn àpẹẹrẹ iná àpà ìfidúkìá ọlọ́run ṣòfò àìbìkítà láti fi wójú rí ọlọ́run àwùjọ yóò ti ṣẹlẹ̀ púpọ̀. Amadu wa sallallahu alayhi wa sallam anu tó mọ̀rọ̀ ọmọ eh, abdullahi ọmọ ọmọ mọ̀rọ̀ bí alọ́ sàrà tó gbà wá wa wọ́n ní ọ̀rọ̀ yẹn dọ́dọ̀ anabi ìgbẹ́ ọ̀rọ̀ anabi ni wọ́n ti gbọ́ sallallahu alayhi wa sallam wọ́n ní ọmọ èèyàn kan tó bá pa ẹyẹ tíntín ẹyẹ olóńgbò fàmọ́ tó fà á àbótẹ̀ tóbi jù bẹ́ẹ̀ lọ tí ètè pé pẹ̀lú ìwọ̀ rẹ̀ ló fi pa ọlọ́run obìnrin èrè jọ ìgbẹ́dọ̀ àlùkìyàmà wọ́n ní ìwòjú tí ọlọ́run kí ni wọ́ ẹ̀ ó ní yàtìbáwò háwáyà kúlù ha náà ní kó pa kó sì fi panu tó jẹ́ ṣùgbọ́n kò pa lásán ọlọ́wọ́n béèrè jọ bẹ̀rẹ̀ kí á mọ̀. nínú ẹgbẹ́ wa mi mọ̀nkọ́tàlá òṣùfòrán abáta ẹni tó bá pa ẹyẹ títí kan ẹyẹ títí kan tó wá pa tó lé kó kàn fi ṣeré ni ajá ìrọ̀lọ́ yọmọ ìfìyàmẹ́ kó yá rọ́bì iná fúlàní pàtàlà ní abàtà ẹyẹ yẹn ó rìpọ́ọ̀tì ọ̀làní kí á mọ̀ fàlámì àtúntólé ní màǹfà àtàn kò pa mí torí àǹfààní kan tó fẹ́ fi mí ṣe ṣe bí bí fìjà ìdájọ́ délé wà mí tí bá yé bí ìlú fi dájọ́ délé yóò ní kò pa mí màǹfà àtàn torí àǹfààní kan kí sì làǹfààní ẹ bẹ́ẹ̀ òun náà ni kó fi mí jẹun kó fi mí sọ oúnjẹ bẹ́ẹ̀ náà ni gbogbo nǹkan ẹlẹ́mìí tí yẹn bá pa bẹ́ẹ̀ tí èèyàn bá ṣe pé ní tíṣẹ̀rẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n rìpọ́tù ọmọ adámọ̀ tó gbèrò ìkí àná ẹjọ́ à ń padarí pọ́ńpọ́ tó bẹ̀ fi jó àyàfi kó yá apá jẹ́ ni o kì í ṣe pé ó fẹ́ ti kó bẹ̀rẹ̀ bọ̀ lẹ́nu yóò wá wá àwọn àkàtú sí àkàtú yóò wá wí sí yóò sọ pé ọlọ́mọ abálágbájá kó sì máa dé ó ń bẹ bẹ́ẹ̀ rẹpẹtẹ kódà ó tóbi dórí adìẹ wà ní adìẹ yẹn ọ̀nà ìtẹ̀fẹ́ lò fún gbogbo akẹ́ẹ̀dú ẹja lọ́rùn ni o kóńtù ọmọ rẹ kóòtù ọlọ́run bá ń bọ̀ ìdájọ́ ọlọ́run ó ṣẹlẹ̀ ó tọ́ka pàjẹ́ ó sì tọ́ka jẹ́ àtàwọn nǹkan tó dà bẹ́ẹ̀ bọ̀tún lọ́nà tá a gbà pa wọn wà ní rárá ẹja lọ́rùn ni omi ń bẹ tí wọ́n dé máa kí wọ́n fi jógun tí wọ́n dé má gbada wọ́n ní kò gba dídú tiẹ̀ kò sì gba kẹ́ ẹja lọ́rùn ẹ̀kàn wàláyà ọjọ́ àlùkìyàmọ̀ ń bọ̀ wàláyà àlùkìyàmọ̀ yìí sí àwàdà gbogbo eléyẹn wọ́n pa àwọn dábàá yẹn mingori máa ń fà láì sáǹfààní kan tọ́lọ̀ ọ̀bá yọ ọ́nù gbogbo ẹ̀ náà bóyá ó fi gbẹ́ wọn ó fi ṣe ayẹta ló fẹ́ fi ṣe àfẹ́ẹ̀dì ló fẹ́ fi ṣe àpẹta ló fẹ́ fi dí ẹni tó pè yẹn ta òbí yẹn máa pè yẹn ta èyí tó pẹ́ pé àfẹ́ẹ̀dì ni àfẹ́ẹ̀dì ni ọwọ́ tẹ̀ káyìn náà ni àfẹ́ẹ̀rí ṣiṣẹ́ nígbà tọ́jọ́ pé ò ti pé èyí tí wọ́n gélé rí tó gbére olérí sí ọ̀padà ọ̀tọ́kùwò náà ni wọ́n ló kàn fọwọ́rọ́ alẹ́ ògbórí olérí òun dàráyé lónìí nígbà tí ò ti tásìkò ìdán burúkú tí èjẹ́ kéèyàn ojú rẹ̀ ọlọ́run jẹ́ gbọdọ̀ kí àná ìbáṣepọ̀ lọ́wọ́ sẹ́ni kàkó láyé ni ìbáṣepọ̀ àwọn ànábì kù àwọn ìdátọ́lọ́wọ́n bá àwọn àléyìn mùsọ̀lá oríire ayé oríire ọmọ adámọ̀ wọn bá má tán láyé torí àwọn àwọn àwọn ìpadà ayé rú. àwọn olùmọ̀ sọ pé aláǹsà kúnnú mi láǹsì kọ̀rí ibi kọ̀kọ̀rọ̀ ẹ̀yẹ́ náà ẹ̀jẹ̀ kábìrọ̀ aléèrè lónìí tá a bá rí jẹta ara sọ̀wọ̀ lónìí ẹ̀jẹ̀ abìrọ̀ aléèrè àtàpátá dìde lọ́pọ̀lọpọ̀ wa o ìtàwọn àfáàn béèrè nù ṣé ẹ̀ ti tòsí rí ni. lánàá ṣé ẹ rí ní tẹ́ ẹ fẹ́ jẹ ẹ rí jẹ ni tẹ̀sẹ̀ rí jẹ rárá lánàá ni sékèdè pé nǹkan yìmọ̀ náà ni bẹ́ẹ̀ náà làwọn kan sì wà nínú ẹ̀ lónìí náà tó jẹ́ pé ẹnu tòní náà ni wọ́n rí jẹ kò sì lè tó wọ́n kàn faramọ́ náà ni tòní nìkan bó ti kí wọ́n ṣe wàhálà tó wọ́n tara bọ́ sẹ́mútọ̀ lánìí àwọn èèyàn náà sì ti kú òun bẹ́ẹ̀ lónìí lánàá wọ́n rí bẹ́ẹ̀ ìkọ̀ tí wọ́n ò sí bẹ́ẹ̀ mọ́ lónìí àwọn olùmọ̀ béèrè bẹ́ẹ̀. àmì tún zawala ní àmì wọn làbí ẹ̀ ń fọkàn balẹ̀ pé bí ó bá bọ́ kó bọ́ ẹ̀yin gan wọ́ọ̀rì bọ́wọ́ bá tán kó tán ìbílíbi pé yóò bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń tẹ̀sẹ̀ yóò bá. àmì tún zawala ní àmì àbí ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ torí pé kíkẹ́ ọlọ́run bọ́ bí ó bá bọ́ ni ṣé bí ń tàn káfíra ọmọ bòsí ká má tẹ wàhálà tọ́mi yẹn ṣe lórí kó má tán ó kọjá wàhálà tó ń ṣe nígbà tí ń kojọ lọ bẹ́ẹ̀ náà ibẹ̀ mọ́ ẹ̀rú kó má tán gan ni máa báyàn kí wàá ló fàtà àbí níbi lọ. alamtala mo ma hàlà àdìbàdùn bìlà abẹ́ ẹ̀ máa ń ká tó ṣẹlẹ̀ sáwọn ìlú kan alimujà àbẹ̀rọ̀ tó wà ń tòsí wa àbí ìlú tó jìnnà tó jẹ́ pé a lè fi ṣàríkọ́ mọ́ni nígbà kan rí àbí tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀rọ̀ tó di ọ̀rọ̀ tó di ń tá a fi sọ àpò tá a di Ghana must go ẹ mà pé kí esi sàárè níbẹ̀ àpò kan ní Ghana must go lónìí ní ìsìn ìwẹ̀ ká ti yí padà bí ìbá ti pọ̀ ti dàtà lẹ́gánà làwọn ṣé n tó ṣe wọ́n gbà náà tó ti ṣẹlẹ̀ nísìnyí ẹ wá lọ wòlú wọn ní ìsìn tòsí ni wọ́n wà tòsí ni Ghana wà Republic of Benin tòsí ló wà òun tún súnmọ́ dáadáa bẹ́ẹ̀ bá fẹsẹ̀ rìn yóò débẹ̀ kò ní ìdíwọ́ mọ́tò gan láti kó káwọn orú ọlá káwọn orú sẹ̀mí ìfọ̀kànbalẹ̀ tí wọ́n ń lò káwọn akọ̀ǹpìà ẹ̀sìn sẹ̀mí tí ọmọ Nàìjíríà ń lò ẹni tí ò fẹ́ di olùgbà tí ò fẹ́ di àfíìsì wọ́n ti sọ́dọ̀ àfíìsì tipátipá Nàìjíríà because of artificial poverty òsìtọ́ náà wò tẹ́ sí wa tó yẹ pé ìkẹ́ ọlọ́run bá ń lékún lójoojúmọ́ ni àwọn tí ò wá rọrọ̀ ńkọ́ kí ni káwọn ṣe. àwọn ibi tó gun ti ń ṣẹlẹ̀ tó yé wa kó ń kọ́ ẹ wá wo ibi tó gun ti ń ṣẹlẹ̀ láwùjọ tiwa náà lẹ́yìn ìgbà tí à ń lò ayé bó ṣe wù wá tá a sì ń ṣèṣe pé kò kàn wá kò kàn wá ta ló mẹ́ni tí ó kàn lọ́la thousands of àwọn èèyàn nínú ọmọ orílẹ̀-èdè yìí táwọn tó ń lọ kiri káwa láwùjọ wa là ń gbọ́ nàìjíríà kọ́ ọmọ ogun lọ ẹ̀kọ́ ẹ̀kọ́ mọ́ọ̀gì àbí kí ni wọ́n ń pè wọ́n kọ́ ọmọ ogun ránṣẹ́ wọ́n kọ́ ọmọ ogun ránṣẹ́ ẹ lọ pẹ̀tù ẹ lọ pẹ̀tù ẹ lọ pẹ̀tù owó ni wàá bẹ̀rẹ̀ nàìjíríà náà báyìí. táwọn kan náà tún wá sọ pé ó dé àná àwa náà tó fún yín lọ́mọ ogun díẹ̀ àwa tó fún yín díẹ̀ ẹ̀ tún fi kún un ọlọ́run ọmọ yẹn sójà nàìjíríà tó ti bá lọ ọlọ́run ọmọ yẹn thousand nínú sójà nàìjíríà tó ti bá lọ tó sì jẹ́ pé ọmọ orílẹ̀-èdè náà ló fà àwọn adarí náà ló fà àwọn náà wọ́n dá náà ti ṣe artificial poverty ni wọ́n bẹ̀rẹ̀ wọ́ọ̀ tó dàbí artificial tó dàbí ìgbà tí jẹ́ pé àwọn kan ló dáwọ́ ọ̀lẹ̀ ìjọba ni méjèèjì wà lọ́wọ́ ẹ̀ nígbà tí òtó báyìí láwọn ìlú orílẹ̀-èdè kan láàrin aláwọ̀ funfun wà lẹ́yàmọ́ yìí bóyá ààrẹ ni bóyá adarí kan ni ó ti wọ́n ti resign ti pẹ́ tí ó gbé tí ìtàn ti gbàgbé gbogbo ẹ̀ níta fi máa ń mọ̀ pé àwọn eléyìí ò mọ̀ nǹkan kan wò lọ́wọ́ mẹ́ wọ́n sọ pé àwọn yọwọ́ o ẹ jẹ́ ká ẹni tí ó bá tún darí ìlú yìí tó dé dúró yìí àwọn aláwọ̀ funfun ṣe bẹ́ẹ̀ kódà àwọn tó ṣe ìkan tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí ṣùgbọ́n pé àmọ́wẹ́ àmọ́ bíbí ṣẹlẹ̀ àá dry yóò lọ yóò lọ yóò lọ ẹ̀yin náà lẹ́sùn wá ń bẹ̀ ayé sì dàrú ejò lọ́wọ́ ń bí ọ̀rọ̀ àjẹwé kì í ṣèjú lásán òsì tá à ń bá pínra yìí náà kì í sàtọ̀dọ̀ ọlọ́run wọ́n kiri ìjẹ́ wọ́n fẹ́ lọ àwọn èèyàn nílò ọ̀gbìn àti lòkùn lónìí. àwọn ẹni ọlọ́run wọ́n máa ń bẹ lọ́wọ́ ọba àtàwọn ibi kìí táyé tọ́lọ́lọ́ sáárà àtọ́là àlẹ́ ìrọ̀dọ̀ wà nílò àjùmáyìn wọ́n máa ń bẹ lọ́wọ́ wípé àfàìmọ̀ ti ìgbádùn kódà lórí mùbá lórí nǹkan tó jẹ́ halal tó bá ti ń pọ̀ jù ṣé kìí ṣe pé ẹnu táwọn jẹmọ náà ní ṣé kìí ṣe pé kò ní sí nǹkan bí lálẹ́ kíá ẹ̀rù máa ń bà wọ́n. yàtọ̀ kọ̀wá fún mi bọ́ọ̀sì ní à wọ̀tẹ́lá òdòdó bí hà ń takùn náà hasanà tó mọ̀ jì láti làkùn. kọ́wọn àjẹ́ pé orin náà làwọn ti gbà tán yìí o torí pé áyà kan ti ń bẹnu sọ́ọ̀tù làkọ́ áyà twenty ìmọ̀ ń bà wọ́n lẹ́rù ọlọ́run sọ fáwọn yẹn fún yàrá rẹ̀ hádùn tó ń tọ́ yìí bá àdínkù ń fi àyà àdínkù mú tó níyà gbogbo tẹ́yìn ó jẹ́ ti ilẹ̀ ti jẹ sáwọn ọlọ́run sọ bẹ́ẹ̀ fáwọn kan láyé tí wọ́n tara bọ̀ gbádùn ayé tó ń rojú sí lọ́run rárá bí tí o kò mọ̀ ẹ̀rù eléyìí ni máa ń bà wọ́n ẹni ọlọ́ọ̀bá náà wọ́n nítorí pé ẹni ó tó bá ti ń gbádùn àwọn nǹkan tó jẹ́ halal tí èèmọ̀ haram tó wá tara bọ̀ púpọ̀ jù tó tí òjò rántí ọlọ́run mọ́ yóò padà yàtọ̀ sí àìrójú ti ọlọ́run yóò padà tó kúrò níbi ìgbádùn nǹkan halal yóò bọ́ síbi haram tó bá ti pọ̀ jù ìyẹn ló fà fọ̀tàkùn lọ àìbàdàn lá tàbí sọ pé ká bẹ̀rù ọlọ́run ká fi orí tọ́lọ́run máa ṣe fún wa ká fi mọ ọlọ́run wọ́n ní ẹnìkan ń bẹ ní stéètì kan àbí kejì àbí láwùjọ kan àbí nílùú kan tó jẹ́ pé ó lè bá ogbó olùn pẹ̀lú kókó nínú nǹkan ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọ́n máa ń sọ bẹ́ẹ̀ àwọn àgbáyé yìí náà wọ́n máa ń sọ bẹ́ẹ̀ wọ́n máa ń tọ́ka àwọn ẹnìkan bẹ bóyá stéètì ni bóyá nílùú kan nínú stéètì yẹn ni tó lè bọ́ stéètì fún oṣù báyìí àbí ọdún báyìí níbo ló ti kó orílẹ̀-èdè nàìjíríà yìí. bẹ́ẹ̀ bá láwọn èèyàn tán fò sókè tó gun ara wọn ń bọ́ bí ìgbà tó jẹ́ pé omi ó gbẹ mọ́ wọn lára pé a àyílágbẹ́jọ́ la fẹ́ tàmẹ̀dọ̀ la fẹ́ ẹ̀ ń ti kàwọ́ sórí ápẹ́ subhanallah èrè kí làwọn eléyìí wọn ìjẹ́mẹ̀ ni èrè tí wọ́n ti jẹ́mẹ̀ lánàá eré kí wọ́n fẹ́ jẹ mẹ́ lọ́la àbíkáyà pàkíyèsí àwọn tí ń darí táwọn náà bẹ̀rù ọlọ́run ba lórí àmánà tó jẹ́ pé àwọn òtí ẹ̀mọ́ láàmú náà àwọn là ń pè bẹ́ẹ̀ wọn àmọ́ ní tọ́ wọn àmọ́ ní tọ́ ó yẹ kí inú ètò tó yẹ kó wáyé èmi sọ tèmi nù nípa tí èmi rí i pé ó bá tọ́ lọ́rùn bá mi ò ní pé kí kan máa bẹ́ẹ̀ tí èèyàn fi máa sá fún mo fẹ́ jẹ gọ́fúnà kí lànà kan máa bẹ kí èèyàn fi máa sá fún mo fẹ́ jẹ pírẹsidẹ́ǹtì kí lànà kan máa bẹ kí èèyàn fi máa sá fún mo fẹ́ jẹ mínísítà kí ni ìlànà náà ò ní pé ìwé ẹ̀rí tó bá gbé wá tó ṣe déédéé owó oṣù tí wọ́n fún àwọn tí wọ́n ní ìwé ẹ̀rí láwùjọ oníkó náà máa gbà. kíjọba wá pèsè gbogbo nǹkan èlò fẹ́ẹ́ tí wọ́n fi jẹ pírẹsidẹ́ǹtì àti gọ́fúnà kó jẹ́ pé ìjọba ní olùwò ti lò lódì wọn ìgbà tó bá ti wà lọ́fíìsì ìjọba kí wọ́n fún nílé rẹ̀ kí wọ́n fún lọ́kọ̀ rẹ̀ kí wọ́n fún lóúnjẹ rẹ̀ kí wọ́n fún lásọ tó wọ́ọ̀tẹ̀ kí ó sì mọ fún lówó oṣù wẹ́ẹ̀ tí wọ́n fi gbà tẹ́ni tó wà lóka gọ́ọ̀mẹ̀tì náà ń gbà ẹ rí i pé ìpànìyàn ó ti kù torí pé ẹni tó fẹ́ lọ bẹ̀rẹ̀ èló ni ó fún yàn náà ṣé one fifty náà ni ẹ wá òun ti ń gba one twenty níbí náà tẹ́lẹ̀ ẹwọ ẹ̀yẹn mọ́ ẹ lọ sí ẹ̀yẹn lọ sí rẹ̀ òun ló fi jẹ́ pé kò sí nǹkan tá ń bá lọ bẹ̀ẹ́ torí ntọ́mẹ̀yìn ó jẹ kò lè tó wọn àfi tẹ́mi wọn bá bọ́ tí wọ́n da ìpẹ̀ bò wọ́n nù sàárè tí wọ́n san mọ́ wọn lẹ́nu arábì ló sọ bẹ́ẹ̀ sallallahu ta'ala alaihi wa sallam ẹ wá ní ẹnìkan tẹ tó jẹ òtó tẹ máa tó ni tẹ bá yé ni àbámọ̀ bá ni kìí tó anábì kìí tó làwùkánà libni ádámà wáàdì mìndàhàrì sallallahu ta'ala sallam oní tá a bá fún àárín méjì òkè tó ga rororo rí ibi tó ga lẹ́gbẹ̀ẹ́ kìíní lẹ́gbẹ̀ẹ́ kejì tó sì ibi ìwọ alágbájá ọmọ alágbájá the next thing sọ pé ẹ ànábì ló sọ bẹ́ẹ̀ ọlá àdìsí ni sọlọ́lọ́ ọ̀dàrà sọlá òkè Bagrani ní Afghanistan nínú àwọn òkè kan tó ló ga jù lágbàáyé ṣé atúndé ríbi kan tó bá wa fíìmù tó ló kú bí eléyìí náà kò tí ì lo kankan bí eléyìí o àpèjúwe gan gẹ́lẹ́ ńlọsẹ̀lẹ̀ orílẹ̀-èdè àwọn èèyàn ẹni tí wọn ò pa ó sì parẹ́ ṣé àpọ́nlé ni pé wọ́n pààyàn ẹ mọ̀ pé nínú àìmọ́re nínú ìjẹ́ ẹ̀tọ́ ọlọ́run ọba oníkéèyàn wà nípò kan ṣùgbọ́n ó ti pààyàn kó tó débẹ̀ ìwọ náà sọ pé ẹ síná fún wọn dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ aláìsẹ̀ ti sùn ìwọ wà nípò ẹ dákun ṣe congratulation ló yẹ ká sọ mẹ́ẹ̀ àbí ká máa wò pé à ah, lágbájá sì ń ṣe bí àpẹẹrẹ dáadáa níbẹ̀ lọ́dọ̀ kò sí congratulation kankan bẹ́ẹ̀ àpẹẹrẹ orí ibú nìyí ìlú fa tó fi jẹ́ pé àwọn èèyàn yapa ẹnu ṣé ká ṣòṣèlú àbí ká má ṣòṣèlú mo wá ní ẹ máa fi kún un ṣé ká ṣòṣèlú nàìjíríà àbí ká má ṣe tó pé òṣèlú náà láti láti gbáyé ṣẹ̀ríà ìsìláàmù òṣèlú mu ṣùgbọ́n ó níbàámu títọ́ lọ́n subhanahu wa ala ẹ jẹ́ káwọn gbogbo èèyàn ò lè wà nípò àwọn wo ni ó wà ń bẹ̀ jẹ́sọ̀ wọn fi dọ́dọ̀ wọn bóòlù á darí bóòlù àwọn tá à sì ṣe bóòlù àti ìtújú wọn síbi pé kí wọ́n mọ Ọlọ́run kí wọ́n fi jèrè ayé àtọ̀rọ̀ kíámà òṣèlú gbogbo eléyìí bóòlù àti nífẹ̀ẹ́tọ́ wọn dùn wọn bóòlù ìdájọ́ déédéé ó ti ṣẹlẹ̀ òṣèlú gbogbo ẹ̀ kámẹ́ wá fi kún pé ṣé ká sòṣèlú Nàìjíríà àbí ká má ṣe ìdáhùn náà ni pé ká ṣe ṣùgbọ́n tó bá jẹ́ pé ó dé stéèjì kan ẹ̀yà kan o ẹni tí ìyẹn ni pé ẹni tó láníyàn tọ́lọ́ kó ń fẹ́ ṣe tó ẹbí olówó kan tó sọ pé ó dá Ògbómọ̀ṣọ́ náà sí ní kó náà olówó kan Ògbómọ̀ṣọ́ south ní kó náà olówó kan gbogbo Ògbómọ̀ṣọ́ ní kó náà gbogbo agbára rẹ kò síbì kan láwùjọ wa ìtàwọn èèyàn rẹ ti tẹ̀tẹ̀ ní federal tó bá jẹ́ pé owó kan ń wá fáwọn àyè yẹn tí wọ́n sì wà ń bẹ̀ pé kọ́bọ̀ ọ̀ọ́ni mú bẹ̀ àyè náà ni ó máa lọ sòṣèlú Nàìjíríà kò sí tó burú bẹ́ẹ̀ ìtàkùn pẹ̀lú òṣèlú náà nìyẹn tó ọwọ́ adéèrè àwọn akọ fún ọ wípé àyìn tó ṣẹlẹ̀ ni pé lóòótọ́ two fifty million ó gbọ́dọ̀ yọ sí àárín yẹn lóṣù ṣùgbọ́n àkọ́kọ́ bẹ́ẹ̀ méjì àwọn kan gbà yẹn ìlàjì tó kù bá ń ṣe pé ní ó tún fi kọjá àlàjì bí ìlàjì tó kù tí ò bá lè yarí pé ìdí ọba wa bọ̀ báyìí tó ti náírà ó tó yàn láti rìsáì ní ìkẹ́ òní sáńtó rìsáì tán ìsìláàmù ó sì jẹnu ẹni tí òbá nílé ṣe bẹ́ẹ̀ tó jẹ́ pé ojú rẹ̀ yóò fẹ́ máa yẹ pé a ah, èèyàn gbọ́dọ̀ kó bí ìyá máa lọ pàápàá torí ó ń kú ní láìkí àná. wá àti ẹ̀ka ti fáyé nìyẹn àwọn èèyàn ò tí ì dáríkì àmọ̀ tó fi mọ̀ kọ́ ríbo ni lónìí. à ń bẹ ọlọ́run bá sùn àrùn tààrà kó jẹ́ agbọ́rọ̀ ẹ̀ lágbọ́yé tá a bá gbọ́ tó bá yẹ wa ká lè gbà òṣèlú tí ìsìláàmù mú wá táàbì mọ ọlọ́run kéèyàn ó dọ́gba lábẹ́ òfin lábẹ́ ìgbáyégbádùn ká dọ́gba ká mọ̀ pé ọmọ orílẹ̀-èdè ọmọ orílẹ̀-èdè yìí ni wá ogun táwọn èèyàn ń jà tí wọ́n ń para wọn sí ogun bàbá kan tí wọ́n sọ pé ilé wọn ti dàrú àwọn èèyàn àbúrò ti sá ẹ̀gbọ́n ládàá ẹ̀gbọ́n náà ó ti pe àbúrò lápèpa ní tó fà náà ní ti ń ṣẹlẹ̀ nàìjíríà yìí àbòsí ló wọ̀ ṣé bí wọ́n bí eléyìí tán wọ́n bí eléyìí wọ́n bí eléyìí tán wọ́n bí eléyìí wọ́n ti wọ́n ń sára wọn ládàá nígbà tí òṣìṣẹ́ àwọn aláyé mọ́ ẹnìkan fẹ́ jókòó tẹ̀lé bẹ́ẹ̀ náà ní orílẹ̀-èdè gbogbo ọ̀rọ̀ tó jáde ń bẹ̀ gbogbo ọmọ nàìjíríà lónìí ibi ìsìlámù bíríìjì nìyẹn ó sì gbọdọ̀ dí ọ̀dọ̀ oníkálukú ẹ̀kọ́ ọ̀fẹ́ kí ló lé bẹ́ẹ̀ ní tọ́lọ̀ orílẹ̀-èdè ní yunifásitì level ọmọ bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀ ẹ fi kún pé nàìjíríà kì í sì kún pé gbogbo nàìjíríà tọ́lọ̀ bá kádàrà bẹ́ẹ̀ ni ọmọ orílẹ̀-èdè tó yẹ pé gbogbo ọmọ tó yàn bí ogún ni sọ ni àbá yẹn ò lágbàáyé bí ọmọ ni dé kódà tó fi ṣe mástà tó fi gbà dé ẹsọ yẹn náà láti nọ́ọ̀sì sọmọ bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀ nìyẹn náà kátó rán yẹn ìwọ náà múra ọ̀tọ̀ bá ti parí ìwọ ló mọ̀ tọ́mọ àbúrò ẹ̀ o nàìjíríà nù ìtọ́ ló mọ̀ tọ́mọ àbúrò ẹ̀ kò padà rí parí débi tó ń tọ́ àbúrò ẹ̀ ó padà sọ́nà nàìjíríà nìyẹn àwa aráwọ̀ èèyàn láti nọ́ọ̀sì wọ́n di wọ́n kódà wọ́n sì tún gba owó oṣù lẹ́nu ìgbà tí wọ́n fi ń bẹ́kọ̀ọ́ yẹn lọ nítorí lè mú yàn má ṣe masters àti phd ni pé kó yẹ kó fèlì púpọ̀ táyọ̀ àlà tán fi lè sọ pé máa bá masters lọ lọ́fẹ̀ẹ́ náà sì ni àgbáyé náà láti rí ọlọ́run sì kẹ́ wa jọ̀pọ̀lọpọ̀ àwọn àlùtà ń sọ yìí lọ wàláì láàbí sókè lànà wa tara wa sí torí ọ̀la táwọn náà bá dépò kan kí lè òjẹ́ wà dé fún wa àwọn kan ti fi ìlò wọn ti bàlùkì àná àwọn kan ti ìlò lọ́wọ́ ó ṣe ti kọ́lọ̀ lọ́wọ́ títí gbọ̀wọ́ tó ń yí padà àwa náà táwa náà wà láyé sáǹbẹ lábẹ́ àwọn tí ń sadarí àwa náà jẹ́ adarí kan níbi àwọn àyè kan àwa náà ta alámòjútó kan tó tún rúpọ́ torí pé àwa náà ń tẹ̀lé lọ́wọ́ ni kì í ṣe tí wọ́n nìkan là ń sọ tí gbogbo wa là ń sọ àwa náà ń gbójú sáwọn ibì kan ẹ jẹ́ ká ṣàkíyèsí ẹ̀ kó tó di pé ẹ̀mí tiwa náà ó tàn àkúrò mọ́tà náà wà á sàkúrò lọ́ọ̀tà àlàbàrà tó náà ó sọ اللهم انت الاسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءنا أعداءك أعداء اللهم انت اليهود والنصارى